ẹ kú dédé àsìkò yìí láti kànnì BGI TV ìròyìn àgbáyé ló ń dé sójú àmúhùnmáwòrán yìí lónìí tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún 2022 olúwatóbilọ́ba fásùgbà lóníròyìn bẹ́ńbẹ́yẹkẹ ni wọ́n tún ń pè mí ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà gómìnà ìpínlẹ̀ Ondo olúwarótìmí akérèdọ́lù ló bú sẹ́kún gbaragada níbi ètò òsìnkú àwọn tí wọ́n ṣekú pa nílé ìjọsìn lọ́wọ́ bí eré orí ìtàgé ni lásìkò tí aṣòfin kan tó ń ṣàfihàn iye tó ń gbà lóṣù lórí ẹ̀rọ amóhùnmáwòrán ilé ẹjọ́ gíga yányán ní ìpínlẹ̀ èkó ti padà fààyè gba kí wọ́n máa lo ìjáàbù láwọn ilé ẹ̀kọ́ nípínlẹ̀ èkó ọwọ́ ti tẹ òǹṣèré onítíátà kan látàrí bó ṣe fipá lájọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún mẹ́rìndínlógún ọwọ́ tẹ babaláwo kan tílé ẹjọ́ sì ní kí wọ́n ṣe lọ́ọ́ fi sátìmọ́lé náà fún ẹ̀sùn ìfipá bá ọmọ lò pọ̀ àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá tí wọ́n sì tún jó ọkọ̀ ayíde àwọn ọlọ́pàá lẹ́nu gùn ikọ̀ ti ipob ló ti ṣàfiléde àwọn tó ń domi àlàáfíà ìlà oòrùn gúúsù hànde ìròyìn ilẹ̀ òkèèrè ilẹ̀ Ukraine ti ń ṣetán láti darapọ̀ mọ́ àjọ ìṣọ̀kanlẹ̀ Yúróòpù ìròyìn eré ìdárayá ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcons orílẹ̀-èdè yìí ni àjọ FIFA ti gbé sí ìpele kọkàndínlógójì lágbàáyé kí n tó kẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ má gbàgbé o lójú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ tẹ notification bell ẹ like ẹ comment kí ẹ sì tún pín fáwọn ẹlòmíín kí wọ́n lè mọ tẹ̀ ń gbádùn nínú àwọn ìròyìn wa lójú òpó ti Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín yẹn lẹ máa tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín láti fi pè sí yàrá ìpolówó ọjà wa lówó tí kò gàjàrà lọ. ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn ti fi hàn dé bínú àwọn ènìyàn ti ṣe bàjẹ́ tí wọ́n sì soríkọ́ níbi ètò ìsìnkú àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n ṣekú pa nílé ìjọsìn St Francis Catholic Church ti ń bẹ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo ìròyìn ṣàlàyé bí gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Olúwarótìmí Akérédolú bó ṣe bú sẹ́kún gbaragada nígbà tó tásìkò kan tó sì tún sọ bí ipò nǹkan ṣe rí tòun ti bóun fúnra lára òun bó ṣe ní ṣe ni káwọn èèyàn máa dẹ̀bi ru òun gẹ́gẹ́ bóun ṣe kùnà pẹ̀lú ètò ààbò tó ti mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ náà àti lórílẹ̀‐èdè nàìjíríà ó ṣàlàyé síwájú lórí bí wọ́n ti gbẹ̀mí àwọn olùjọ́sìn tó tún fi mọ́ ọlọ́pàá kan tí wọ́n ní ó wà lára àwọn tí wọ́n ṣekú pa níbi ilé ìjọsìn náà lásìkò àkọlù àwọn tó wá ṣe àkọlù ṣekú pa ní ọ̀hún lọ́wọ́ kan náà ni akérèdọ́lù ló tún mórin bẹnu tó sì ń ṣèdárò lẹ́yìn àwọn tó ti gbẹ́mìí mì ìfiléde lára àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ gbẹ́mìí mì ni wọ́n ṣàfihàn pé àwọn ọkùnrin obìnrin àtàwọn ọmọdé wà lára àwọn tí wọ́n ṣekú pa níbi ètò náà ikọ̀ iléeṣẹ́ BGI wà níbẹ̀ tí wọ́n sì ń fi tóni létí lórí bí ipò nǹkan ṣe ń lọ níbẹ̀ eléyìí tí ẹ ó láǹfààní láti rí yìí. kúrò ní ìbẹ̀rẹ̀ la rí lordship most reverend dr jude arugundade catholic bishop of ondo state tó gíìvù condolence wọn pé on behalf of the christians in ondo state i condole with you my lord bishop on the gruesome attack pẹ̀lú killing of uh, st francis catholic church ọ̀wọ̀ parishioners by the unknown gunmen wọ́n give remark títí wọn pẹ̀lú àwọn bíṣọ̀bù míì náà wọ́n tún wà ńbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó wá yani lẹ́nu jù ni pé ìgbà tó kan àsìkò títí gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Rotimi Akeredolu nígbà tí ó máa fi ọ̀rọ̀ tiẹ̀ jáde as condolence níṣẹ́ ló kọ́kọ́ bú sẹ́kún kò mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀ ó ní àkọ́kọ́ náà ọ̀rọ̀ òun ni pé ojú ti òun wípé òun ò lè defend àwọn tí wọ́n kú yìí bá a ṣe rí casket àgbàlagbà la rí ti tọmọdé ìlú Ọ̀wọ̀ kò dùn rárá lónìí àti June fifth títí dòní àwọn kan wọ́n ti sin wọ́n lánàá wọ́n ti sin wọ́n jẹta àwọn kan wọ́n ṣẹ̀ bí wọ́n lọ sí ilé ni. Akérèdọ́lù mẹ́kún ó gbìyànjú láti ṣe ọkàn Akin can be number one citizen of the state but ó only shame unto his governance in the states, and shame unto Nigerian leaders who have failed to save the life and the lives of the people in this casket and the safety of those tó ṣì wà lọ́sítà tó ṣì in treatment lọ́wọ́ kí wọ́n làwọn jẹ́ leaders fún kí lóun jẹ́ gómìnà wípé kán jọ kán blame òun fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ àti gbogbo àwọn táwọn jọ ń ṣèjọba lórí ìpínlẹ̀ Ondo nípa àwọn ti fail ó sọ̀rọ̀ ó tún mórin kọ láti inú Bíbélì. Ìgbà wo ni wàá ṣàròjò àwa sunkún àwọn tó rajò àrèmábọ wọn lọnú ìtẹ́ ògo wọn lọnú ìtẹ́ ògo ó di kíra kíra kíra kíra wọ́n ti lọ sọ́dọ̀ olúwa wọ́n lọ nú ìtẹ́ ògo. àti ọba ń ṣèdárò ẹni rẹ tó lọ ó ní òun gangan ni kọ́ dálẹ́bi o torí òun ò ṣiṣẹ́ òun bí iṣẹ́ ṣùgbọ́n kò ń ṣe inú Midas Hall yìí tá ti ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fáwọn heroes tí wọ́n lọ nílùú Ọ̀wọ̀ láti máa sọ campaign eléyìí kíkébi tó yẹ káwọn ti sọ àwọn máa sọ ṣùgbọ́n lè ní ìrántí àti ìdárò àwọn ẹni tó lọ ọ̀nà àwọn wáṣẹ moríre rabila lawa ló jábọ̀ ròyìn yẹn fúnkànnì BGI TV bí eré orí ìtàgé ni gẹ́lẹ́ lásìkò tí aṣòfin kan nílé aṣojú ṣòfin ilẹ̀ Nàìjíríà tó ń sojú ẹkùn ìlà oòrùn ìwọ̀ oòrùn ti Yágbà tó fi mọ́ ti Mopamuro ẹni tó kọ̀ ń jẹ́ Lékè Abéjìdé òun ló ti fọhùn sóde lórí iye tó ń gbà lówó oṣù lọ́wọ́ kan náà ló sì tún ṣe ìfiléde rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò léyìí tó jẹ́ owó tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà tíye rẹ̀ jẹ́ six hundred ninety seven thousand nine eleven ìròyìn ṣàlàyé ẹ̀ síwájú wípé aṣòfin ọ̀hún ló wípé owó tó ń gbà ni kò tó nǹkan gẹ́gẹ́ bí aṣòfin lọ́wọ́ kan náà tí wọ́n sì tún béèrè àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú àwọn owó àjẹmọ́nú tó ń gbà fáwọn iṣẹ́ àkànṣe láwọn ẹkùn tó ń ṣojú ó ṣàlàyé síwájú pé àwọn owó náà ló ń lọ sí àwọn ẹkùn náà tí kì í sì ṣe àpò tòun ilé ẹjọ́ gíga yányán ní ìpínlẹ̀ Èkó ló ti padà gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ ìjáàbù lílò fáwọn obìnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí ní ìpínlẹ̀ èkó eléyìí tí ìjọba ìpínlẹ̀ èkó fààyè gbà tẹ́lẹ̀ ilé ẹjọ́ gíga yányán ọ̀hún ló gbé ìdájọ́ kalẹ̀ láti máa fààyè gba àwọn obìnrin lásìkò yìí tó jẹ́ mùsùlùmí láti lè máa lo ìjáàbù láwọn ilé ẹ̀kọ́ ìròyìn yẹn ló ti ṣàlàyé ẹ̀ nílé ìjọba ìpínlẹ̀ èkó ló ti gbé ọ̀rọ̀ náà sílé ẹjọ́ tí wọ́n sì fi ń pè fún wípé kí wọ́n má ṣe fààyè gba àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ obìnrin mùsùlùmí láti máa lo ìjáàbù adájọ́ tó gbẹ́jọ́ ọ̀hún òun ni oúnjẹ Kudirat kékeré ẹkùn níbi tó ti ṣàlàyé wípé ní abẹ́ òfin ó wà láti lè fi fààyè gbani lábẹ́ ẹ̀sìn téèyàn ń ṣe. lọ́wọ́ kan náà òǹṣèré onítíátà kan tó tún jẹ́ ìlú mọ̀ọ́ká nílé iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti ráwọ́ tó ṣekú fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ sí ọmọ ọdún mẹ́rìndínlógún òǹṣèré onítíátà ọ̀hún ló ń jẹ́ Moses Armstrong ìròyìn ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn tó ń ṣe eré orí ìtàgé lápá ẹkùn náà Emeka Rollas tó fi sóde níbẹ̀ ló ti ṣàlàyé pé ó jẹ́ ohun tó dojú tini jọjọ tó sì tún kù díẹ̀ káàtó ó ṣàlàyé pé àwọn ò lè sọ ohun púpọ̀ lórí eléyìí ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà tó ti wà ní ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ sì ń lọ lọ́wọ́ lórí ẹ̀. ẹ̀wẹ̀ ọkùnrin kan tó jẹ́ babaláwo bákan náà ló tún ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí dírẹ́bà tó pẹ̀ ń jẹ́ lọ́dìẹ Edwin ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n ní ọwọ́ ti tẹ̀sín kún látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí ilé ẹjọ́ sì ti sọ pé kán sì lọ́ọ́ máa fi sí àtìmọ́lé náà ní ọgbà ẹ̀wọ̀n ilé ẹjọ́ májísírèètì kan tó fìdí kalẹ̀ sí Makurdi òun ló ṣe bẹ́ẹ̀ fààyè gbà á láti ṣì lọ́ọ́ máa wà ní ọgbà ẹ̀wọ̀n náà látàrí ẹ̀sùn ìfipábánilòpọ̀ eléyìí tí wọ́n fi kan adájọ́ Vincent Corr òun ló ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ ọ̀hún sóde tó sì wípé ìwádìí sì tún gbọ́dọ̀ máa tẹ̀ síwájú pẹ̀lú bí ó ti sún ìgbẹ́jọ́ náà síwájú sí ọjọ́ kejì oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀ àwọn agbébọn kan ti ṣekú pa ọlọ́pàá tí wọ́n sì tún jó ọkọ̀ ayíde àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹnùgàn ọlọ́pàá kan ló ti rọrùn àrímábọ̀ lẹ́nugan lónìí lẹ́yìn ìgbà tó di pé àwọn ẹṣin òkọkú kan tí wọ́n dàbọ̀ bolẹ̀ tí wọ́n sì ṣekú pa ọlọ́pàá ní ibùdó àyẹ̀wò ọlọ́pàá ìròyìn tún ṣàlàyé ẹ̀ síwájú wípé ọkọ̀ ayíde eléyìí tí wọ́n ń lò tó wà níbẹ̀ ni wọ́n tún sọná sí tí wọ́n sì tún jó lulu ẹnìkan tó ṣojú ẹ̀kọ́rò tó bóníròyìn sọ̀rọ̀ ṣàlàyé bí àwọn agbébọn náà bí wọ́n ṣe dá gbọ́n bolẹ̀ ní nǹkan bíi aago mẹ́fà kọjá ogún ìṣẹ́jú lówùúrọ̀ òní eléyìí tó mú ìkáyàsókè bẹ̀rẹ̀ lágbègbè náà alukoro fúnléṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Daniel Ndukwe òun ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n tóun sì ń gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó lọ́rìn tó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá kó tún gbé lórí ẹ̀. ikọ̀ eléyìí tó ń pè fún ìlú olómìnira ti Biafra tá a mọ̀ sí IPOB ló ti fọhùn sóde lórí àwọn tó ń ṣàkọlù dàlúrú lápá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà èyí ni wọ́n fi sóde lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ agbẹjọ́rò Mazi Nnamdi Kanu ìyẹn fi ayé ẹjọ́ ọ̀fọ̀ tó lọ ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti DSS eléyìí tí wọ́n fi sí nílùú Àbújá níbẹ̀ ni wọ́n ti fọ́n sóde wípé ikọ̀ IPOB kọ́ ló ń domi àlàáfíà ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà rú tí wọ́n sì ń nàka àbùkù sí àwọn jàǹdùkú kan eléyìí tí wọ́n ní àwọn aráàlú sì ń ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n láti lè fi mọ́ tọ́ka sí wọn kọ́wọ́ lè máa tó wọn. Mazi Nnamdi òun ló padà ń ṣẹ́ lórí ẹ̀ wípé ikọ̀ tàwọn tó jẹ́ ti ipob kọ́ ló ń domi àlàáfíà ìlú rú láwọn agbègbè náà. lọ́wọ́ kan náà nínú ìròyìn tó wá láti ilẹ̀ òkèèrè ìjọba ilẹ̀ Ukraine nìròyìn ti fi léde pé wọ́n ti ń sún mọ́ gbọ̀ngbọ̀n sí inú ẹgbẹ́ ti àjọ ìṣọ̀kan ilẹ̀ Yúróòpù láti lè fi darapọ̀ mọ́ wọn kéyìí ó tún lè fún wọn ní àǹfààní síwájú sí ìròyìn ṣàlàyé ẹ̀ wípé ń ṣe ni wọ́n ti ń sa gbogbo ọ̀nà lẹ́yìn ìgbà tó di pé àkọlù ilẹ̀ Russia sì ń tẹ̀ wájú sílẹ̀ Ukraine láti lè fi já àjàgbara wọn sílẹ̀ kúrò lọ́wọ́ ilẹ̀ Russia eléyìí tí wọ́n ti ń fi wọ́n lápè léraléra Ukraine ni wọ́n ṣàlàyé pé ipò kan ò hẹ́ lásìkò yìí níbẹ̀ látàrí àkọlù ti ilẹ̀ Russia tí wọn ò sì sinmi rárá nínú àkọlù àbáàdì wọn. lákòótán àjọ tó ń rí sọ̀rọ̀ bóòlù aláfẹsẹ̀gbá tá a mọ̀ sí FIFA ló ti kọ́ sójú òpó ayélujára wọn lónìí nípa ipò tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin ilẹ̀ Nàìjíríà tá a mọ̀ sí Super Falcons tí wọ́n wà báyìí lágbàáyé ìròyìn ṣàlàyé ẹ̀ wípé ipò kọkànlélógójì ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcons orílẹ̀-èdè nàìjíríà wà báyìí lágbàáyé ìròyìn ṣàlàyé ẹ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti super falcons ló ń dá múṣemúṣe sí i tí wọ́n sì tún tẹ̀wájú nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣáájú eléyìí tí wọ́n ti kópa tó sì ń ṣàfihàn wọn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó túbọ̀ ń dá múṣemúṣe sí i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 ẹ tẹ̀ ẹ́ òun lẹ́ẹ̀ fi pè sí yàrá ìpolongo ọjà wa ẹ̀gbọ́n àwọn kókó oníròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí kí n tó lọ. Akérèdọ́lù bú sẹ́kún gbaragada níbi ètò òsìnkú àwọn tí wọ́n ṣekú pa nílé ìjọsìn kan lọ́wọ́ ẹni tó jẹ́ aṣòfin nílé aṣojúṣòfin kan ni mo kà á fún yín bó ti ṣàfihàn iye tó ń gbà lóṣù lásìkò tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán mo tún mú wá fún yín pé ilé ẹjọ́ ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ láti máa fààyè gba àwọn obìnrin akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ èkó tó bá fẹ́ lò jáàbù láti lò ó mo tún mú wá fún yín pé ọwọ́ tẹ òṣèré onítíátà kan tó ń jẹ́ Moses Armstrong fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ sọmọ ọdún mẹ́rìndínlógún mo tún kà á fún yín wípé ọwọ́ tẹ babaláwo kan tó fipá lájọṣepọ̀ pẹ̀lú ọmọbìnrin kékeré kan ẹ̀tún rí gbọ́ wípé àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá tí wọ́n sì tún jó ọkọ̀ akọ̀wọ́rìn eléyìí tí wọ́n ń lò láti yíde lẹ́nu gan mo tún mú wá fún yín wípé ikọ̀ ipob ló ti ń nà ka sóde sí àwọn tó jẹ́ jàǹdùkú páwọn ló ń domi àlàáfíà ìlà oòrùn gúúsù lórílẹ̀‐èdè yìí nínú ìròyìn ilẹ̀ òkèèrè ẹ̀rí gbọ́ wípé ilẹ̀ Ukraine náà ti ń sú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe mo tún kà á fún yín wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons ilẹ̀ Nàìjíríà tó jọ́ ti obìnrin ni wọ́n ti gbé sí ìpele kọkàndínlógójì báyìí lágbàáyé nínú àgbéta àjọ FIFA èyí ló pin ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí olùwàtòbí lọ́ba fásùgbà ló kàròyìn bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún ń pè mí